ẹ̀yin olólùfẹ́ fíìmù soulmate ẹ̀yin tí ẹ ti wo apá kìíní àti apá kejì fíìmù soulmate ṣé ẹ nífẹ̀ẹ́ sí kí apá kẹta fíìmù soulmate jáde tí ẹ bá nífẹ̀ẹ́ sí ẹ gbìyànjú láti tẹ like button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí kí ẹ dẹ̀ comment bóyá ẹ fẹ́ fíìmù yìí àbí ẹ kò fẹ́ tó bá dẹ̀ jẹ́ pé àkọ́kọ́ yín ni tí ẹ wá sórí YouTube channel wa ẹ gbìyànjú kí ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí àǹfààní tí ẹ ò máa rí ni wípé tí apá kẹta fíìmù soulmate bá padà jáde ẹ̀yin lẹ máa jẹ́ ẹni àkọ́kọ́ láti mọ ìgbà táwọn kò tó máa jáde ẹ̀yin olólùfẹ́ wa a ò ní rí ju báyìí lọ ẹ ṣe fáwọn etí dẹ̀dẹ̀ fi ń gbọ́ wa kò mà ní di eré báyìí lójú gbogbo wa yóò máa rí o a ó tún máa pàdé nígbà tí a ó máa sọ̀rọ̀ nípa apá kìíní apá kejì àti apá kẹta fíìmù soulmate ẹ̀yin tí ẹ ti wò kí ni nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí nípa fíìmù yìí kan tí ẹ bá nífẹ̀ẹ́ sí ẹ sísàlẹ̀ fídíò yìí ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí nípa fíìmù yìí ẹ ṣé o a ó tún máa ríra a ó tún máa pàdé ó dàbọ̀.